láì fi àsìkò ṣòfò adáwọ̀pẹ́ fún ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run tí ó káwà kún ọ̀kan nínú àwọn ẹrúsìn rẹ̀ tí ó jẹ́ mùsùlùmí abẹ́lọ́run nígbà tí a bá lọ bá ọlọ́run tá a kú ọlọ́run jẹ́ akú lẹ́ni tí mọ́ni ọ̀ lára rẹ̀ léyìí tí kò pamọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa láti ọjọ́ Jímọ̀ òun la ti ń gbọ́ wá sí i ọlọ́kan ọ̀jọ̀ kan lórí tó ní ṣe pẹ̀lú ìmánì ìgbàgbọ́ òdodo nínú ọlọ́run àti bó o ní ìgbàgbọ́ òdodo wa bó o ní kò ṣe ní yòrò bó o lọ́lẹ̀ ò ṣe ní débà eléyìí tó wá kẹ́ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn òun náà pè ní asubabu dọ́àfìl iman wá ìlàjúà kí ni àwọn okùnfà tí ń fa ọ̀lẹ ìgbàgbọ́ ẹjọ́ ọ̀nà àbáyọ àbí ojútùú eléyìí tí Islam wá sí kó tó di pé màá wọnú ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú nǹkan kan tí màá fẹ́ kí kálukú wa ká kọ́ gbọ́yé tàbí ká ronú sí òun ni pé láti ìjọ́ tí pàgọ́ yìí ti bẹ̀rẹ̀ àwọn àfáàn wa wa ní ṣọ́ra nípa bó onímọ̀ ni wà ó ṣe ní yòrò bó o ní ó ṣe ní dínkù ó yẹ ká mọ̀ wípé kí ni pàtàkì kí mọ́ni wa gan wà lódìdí kí mọ́nì ìwọ ọmọ dínkù kọ́lẹ̀ ọmọ dìbà á rí i pé tí a bá wò ó ìgbàgbọ́ òdodo nínú ọlọ́run fáwọn tá a jẹ́ mùsùlùmí ó ní àwọn iṣẹ́ ńlá eléyìí tá a máa lo ìgbàgbọ́ òdodo fún àwọn iṣẹ́ tá a máa lo ìgbàgbọ́ òdodo fún yìí bó ṣe wù kéèyàn ó lè sọ èèbò tó èèbò ò lè wúlò fún bó ṣe wù kéèyàn ó lè ka tí àtò alẹ́ rẹ́ nìkan tó já sí pé ọ́sà nífẹ̀ẹ́ research gbogbo òsẹ̀mí ayé ẹ̀ òun ló fi máa ń ka tíà ṣùgbọ́n tí àti ń ká yìí gan òun gangan ò lò ó ìgbàgbọ́ òdodo òdenú sẹ̀mí ayé rẹ̀ wàhálà iṣẹ́ tá a máa ń lo ìmánì fún òun tán ò lè ṣe bó ṣe wù kéèyàn ò lówó tó ibi tá a ti máa ń lo ìmánì wàhálà owó ò lè wúlò ń bẹ̀ bó ṣe wù kí èèyàn lẹ́wà tó pé ah wò bá àfa ìṣe wa dáa tó abẹ́ ìwádìí bẹ́ẹ̀ ni ìṣe wa lẹ́wà tó ibi tá a ti máa ń lo ímánì ẹwà ò lè ṣiṣẹ́ ń bẹ̀ gbogbo àwọn nǹkan yòókù téèyàn máa ń ní pé ah wò bó ṣe alágbèkalẹ̀ ọ̀rọ̀ tọ́mọ̀rọ̀ gbékalẹ̀ ibi tá a ti máa ń lo ímánì àgbékalẹ̀ ọ̀rọ̀ lè wúlò ń bẹ̀ ló fi já sí pé àwọn àáfàá máa ń jẹ́ kó yé wa tí àdínkù bá ti ń dé bá ìgbàgbọ́ oníranran àwọn nǹkan la lè fi wé tí àdínkù ọ̀lẹ́ bá ti ń dé bá ìgbàgbọ́ iṣẹ́ tó yẹ kó ṣe kò ní ṣe tàbí tí ó tiẹ̀ padà ṣe é àsìkò tí ó fi ṣe ọ̀pọ̀ ó dàbí ọ̀rọ̀ àdáni àdé ilé ìtọ́já sí wípé ó mú hánránhánrán á rí i pé tá a fẹ́ fi gé nǹkan jẹ̀mọ́ bóyá a fẹ́ fi gé igi ńlá ó lè já sí pé wákàtí kan ni ó fi gé ẹ wá jẹ́ á lọ try irú igi nǹkan náà ká fún èèyàn méjì ẹnìkan tó ní àdá tó mú kó fi àdá tiẹ̀ gé àtolókùú àdá títa ní ọkọ̀ ṣiṣẹ́ ń bẹ̀ àwọn sàbí ànábì nínú àwọn tá a ti gbọ́ lọ́nù tán wọn kọ́lọ́kọ́ bá ní kẹ́ gbogbo wọn a ti rí nínú ogun tí sáàdù bùnú àbí wakọ́s eléyìí tó líìdì náfìlà rákà méjì péré rákà méjì pẹ̀lú gbàgbọ́ òdodo tó yanrantí orí omi sì dàbí àpáta tí wọ́n sì kọjá ń bẹ̀. a ti rí nínú àwọn tí ètò ń ṣe sàbẹ́ bíi imaamu ahmed bunu hanbal rahimahullah tọ́já sí wípé ọ̀kan nínú àwọn mùsùlùmí ìgbà náà tá à ń jẹ̀nu kó sí la táǹjẹ̀nù ń dà láàmú ìmáàmù amadu ọ̀karukiya bàtà rẹ̀ lásán ló fi ránṣẹ́ ẹ lọ sọ fún un pé mo ní kó jáde pé àwọn àǹjẹ̀nù yẹn sì jáde pé à ń tijú ọlọ́run eléyìí tọ́já sí pé ìmáàmù amadu náà ń tijú ẹ̀ pé kódà gbogbo àwọn àlùjẹ̀nu tí amadu ọmọ anbali bá sọ pé ká kú òun òlù gbogbo aláàkúò torí pé òun náà tijú ọlọ́run àwọn sàábé lánàá tí ìṣòro kan bá dé wọn a máa lo ímánì yìí tí wọ́n fi máa bẹ̀ lọ ló fi jásí pé nínú àtàwásùl àṣẹ́rìí tí ò sí kankan tó ta kò nú àwọn àáfà èèyàn á máa ṣe àtàwásùl bil iman an aminu bi rabbikum fa amanna èèyàn máa ní wọ́lọ́hún wọ́lá pé mo nígbàgbọ́ òdodo nù rẹ ìgbàgbọ́ òdodo mi ò ìgbàgbọ́ òdodo mi kọ̀kọ́ ìwọ ọlọ́run ṣe nǹkan báyìí fún mi gbogbo àwọn àfáàlù sùn nàná panu pọ̀ lórí ẹ̀ àṣetí gbàgbọ́ òdodo yìí tọ́lẹ̀ bá ti wá dé bá àwọn iṣẹ́ tá a máa ń lo ímánì fún jẹ̀mọ́ àní rí lo fún mọ́ ló fi jásí pé a gbọ́dọ̀ gbìyànjú bó o nígbàgbọ́ òdodo wa bó o lọ́lé òsè ní débà tó bá wá rí bẹ́ẹ̀ àwọn tó lè jẹ́ kí ímánì wọ́n lẹ àti ń gbọ́ ọ bọ̀ láti bí ìjẹrin ṣùgbọ́n àwọn àfikún kéékèèké òun lèmi ó kẹ̀ṣe táwa sọ àwọn ìlàjú rẹ̀ lábàá parí mọ̀káyàmù yìí kọ́lọ̀ wúlò fẹ́mi tí mo fẹ́ sọ àtàwọn tá a gbọ́ náà alákọ̀ọ́kọ́ nínú táwọn àáfàá pé wàsákìyèsí ẹ̀ ó tún lè fa kí mọ́ni ọ̀ máa lẹ tàbí kí mọ́ni ọ̀ máa dínkù òun ni al-ibtihad anil ajiwa il imani imaniya muddatan tawila kéèyàn máa jìnnà sí àwọn agbègbè ibi tí imani gangan máa ń jókòó sí kéèyàn máa jìnnà sí àwọn agbègbè ibi téèyàn ó ti máa gbọ́rọ̀ imani fún ìgbà tó pẹ́ ara ti máa ń jẹ́ kí imani gangan ọ̀lẹ́ ni. a rí i pé tá a bá wò lónìí kálukú wa náà lè wo inú ìlú wa a lè wo ẹ̀gbẹ́ wa bẹ́ẹ̀ mi kẹsẹ̀ ń sọ̀rọ̀ yìí àwọn kan nú àwọn ọmọ ìyá wa ti wá sí mi lórí tọ́já sí wípé irú ìpàgọ́ yìí irú iṣẹ́ ọlọ́run báyìí àjọ máa ń ṣe tẹ́lẹ̀ ni wàhálà alẹ́ ayé kódà wàhálà ìmọ̀ràn ti ẹnìkan báyìí tọ́já sí wípé ó ń ní ìsìn ẹ gbàgbé ń pa irungbọ̀n irungbọ̀n ti sí e lọ ṣòkòtò ti ń wọlẹ̀ kódà àwọn aburú míì tó tójú bá ń lọ wàhálà ọ̀sẹ̀lẹ̀ só ń tọ̀ ẹni ìsírè ẹni tẹ́ pé gbogbo pàgọ́ ìlọ máa ń àtẹ́ni tẹ́lẹ̀ ni kí lọ́ọ̀fà jẹ̀ mọ́ wàhálà á kàwé wàhálà á wàṣẹ́ wàhálà á jẹ́ àmú àǹkankan ọba di pé kí ni o kọ̀sáyé wáàsí mọ́ kọ̀sáyé à ń lọ àwọn programu ọlọ́run mi mọ́ ó di pé mọ́nì ẹni tóun náà ó ṣe wáàsí fún yàrá náà wàláì tó ọba rí lónìí ẹni tí wọn náà mọ̀ ṣe wáàsí fún ni. kódà ẹnìkan fẹ́ describe ẹni fún mi ọ̀dẹ̀ ló ajẹ́tìfù kan wàláì inú mi dẹ̀ ń bàjẹ́ ọmọ àáfà yẹn àáfà kan báyìí tí máa ṣe kinní kan gbà kan àáfà tó yẹ kó tó bá ń ka Kùránì máa sọ ibi tí ìmánì wà ibi tá a ti máa gbọ́rọ̀ ọlọ́run wà lẹ́ẹ̀kọ́ sí èméjì ìmánì wà máa dínkù ìmánì ọmọ jáwálẹ̀ ìmánì ọmọ jáwálẹ̀ tá a bá tètè tún sọra wa sírú àárín yìí ní tó súnmọ́ ni pé ìmánì ó yòrò tán débi pé gbogbo nǹkan téèyàn ti rí sí múnkárù èèyàn ọmọ rí sí màrúf pé kí ló wá burú mi ká bobe lọ kí ló burú mi ká bẹ kí ni o kóbìnrin ọ wà lẹ́yìn mi lórí ọ̀kadà kọ́ máa fi bá aya rẹ̀ nà mí kí ló burú mi bẹ̀ kí ló burú máa wo blue film lórí fíìmù mi kí ló burú mi kí n store àáfàá sùlẹ̀ sórí fóònù mi kí ló burú mi kọjá sí pé kí ni o kémi náà ò délé lálẹ́ kémi àtẹ́lẹ́ àmì kání nice time pẹ̀lú ká máa wo blue film lájẹ́ pé kí ni o ká lè gbádùn ara wa yọ kẹ̀dí pé torí pé àwọn ìgbàgbọ́ òdodo ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa wà lẹ́ ìyàwó ẹ̀ ló pé àsákèsí pé ah, ọmọ ìyá yín ìsòkòtò àti irúgbẹ́ ló kú ó ti di korofo ẹ wá níjọ Sunday lásìkò báyìí fídíò lẹ́ẹ̀bà tá a fa àwọn wò wà àṣẹ lọ́lọ́tọ́ fídíò lábá àfa ti wò ó ní wàhálà sí àwọn ni Sunday táwọn tó ń fi ń sinmi tó yẹ kọ́ lọ gbọ́ wá sí i ìsinmi tiẹ̀ ní kọ́ máa wo fídíò jama tá a bá ti lé ń jìnnà sírú ìjókòó àbí àwọn ètò ibi tá a ti máa gbọ́ ìmọ̀ọ́nì ìmọ̀ọ́nì wọ́n máa yòrò tó bá jẹ́ sípò àwùjọ tá à ń sún mọ́ làwùjọ ilé ayé nínú ètò ọjọ́ kó ti ń kọ́ wa náà lónìí majority wa ó wa lọ́rùn ká sọ òdodo ọ̀rọ̀ fúnra wa ká lo àsìkò wa síbi àwọn òkòwò àbí àwọn ìjókòó ẹgbẹ́ iṣẹ́ tí kálukú ń ṣe àbí àwọn ẹgbẹ́ cooperative àbáwọn nǹkan míì tó jásí pé yóò jẹ́ káyé nìkan wa at the expense of Allah tó jásí pé kí ni òótọ́ náà ni ọmọ sọ́fà bó onímọ̀ ni ó ṣe lékún bó onímọ̀ ni ó ṣe ní ma yòrò tó bá ti jásí pé àwùjọ àwọn èèyàn tá à ń jókòó sí lónìí àwùjọ àwọn olówó nìkan àwùjọ àwọn ibi tá a bá ń súnmọ́ jù yẹn agbègbè tá a bá ń súnmọ́ ibẹ̀ mọ́ni Imam Hasan al-Basri ọlọ́run bá bàbá nígbẹ̀yìn èèyàn ìhùwánu náà agla indana min ahali náà ọlẹ́yìn èèyàn sẹ́yìn àwọn ọmọ ẹ̀yà wa tá a jọ ń ṣètò ọlọ́run wọ́n pàtàkì wọ́n wà precious wọ́n wà valuable lọ́dọ̀ tiwa ju kíni lọ ju àwọn family wa ju ìyàwó àtọmọ àti gbogbo nǹkan yòókù lọ wọ́n ní mọ̀mọ́ hasan basiri kí lọ́ọ́ fa ń tẹ́ ẹ sọ yìí ó ní fa ahaluna yudhakiruna na dunia ṣe ẹ láwọn fámìlì wa ìyàwó àáfà àbò wa ní báyìí ní ìsìn àwọn ẹgbẹ́ yín wọ́n ti ra jíìpù àwọn ẹgbẹ́ yín ti ra mọ́tò àwọn ẹgbẹ́ yín ti ń kọ́ fúláàtì mẹ́ẹ̀ẹ́dógún o àwọn ẹgbẹ́ yín ti ń ṣe báyìí o bó wa ní báyìí ní ìsìn báyìí ó ṣe àmọ́ bá ti wá lélẹ́yìí. tí ẹ bá ṣe fámìlì tọ́lọ́run bá ṣàánú ọmọ wa wọ́n ní ká mọ school fees wa o wọ́n ní àṣẹ end of year party o wọ́n sọ pé àlọ́ excursion o ìtí fámìlì rẹ ọmọ rán létí ìtó lè dé oṣù ṣòkòtò rẹ tọ́jà pé tọ́ba iṣẹ́ wákàtí mẹ́wàá tẹ́lẹ̀ ọ̀sọ́ di ogún wákàtí ìtàwọn fámìlì rẹ ọmọ rán létí nìyẹn àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ wọ́n tó ní pé sista kìíní òsè nìka o wọ́n ná máa ń kàrá wọ́n ná mú léèsì o bó o láàṣẹ rà o etí fámìlì rẹ ọmọ ọ̀ràn létí nìyẹn ṣùgbọ́n àwọn ọmọ ìyá wa wa ìhùwánu náà yudhakiru nana àkìrà o sọ ọ́ láwọn ọmọ ìyá wa àfa ọ̀dà àbí ẹ̀ńpá dínkù ti ń dé o àfa àríyìn wà sí mọ́ o àfa ẹ̀ sanwó tọ́ yẹ kẹ́ ẹ̀ sanwó tọ́ lọ́hùn ẹ ń bá ti wá jẹ́ páwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n jọ ń ṣe tọ́lọ́run yẹn agbègbè yẹn lọ́wà ìmọ̀ni rẹ̀ ò yòrò tó ti fẹ́ máa dínkù torí pàdámọ́ ọlọ́run ni pé àwọn nǹkan mí ìlẹ́sẹ̀rẹ̀ tí ọ̀fẹ́ máa fa kí ìmọ̀ni ò dínkù àwọn ọmọ ìyá rẹ̀ ó pé ọ̀sá kèésì ṣùgbọ́n nígbà ọba ti ń sá fún wọn kọ́ nígbà ọba di pé gbogbo òjókòó tó yẹ kó o ti máa pàdé wọn ọ̀n sá fún wọn díẹ̀ díẹ̀ ìmọ̀ni ọba máa lẹ yọba di pé ńgbà ọba yàgàn yọba yòrò tán pátápátá kọ́lọ́n kó sànù wa. ẹlẹ́kejì nínú àwọn nǹkan táwọn àáfàá tún wá wa ní ṣọ́ra lórí rẹ̀ pé a gbọ́dọ̀ ṣọ́ra fún tó lè fa àdínkù ìmọ̀ aládìní khalilihi falyanzur ahadukum man yukhalil ọmọnìyàn máa wà lórí ìlànà lórí ẹ̀sìn lórí ìṣesí ẹni tọ́rọ̀ rẹ̀ ayò tó bá rí bẹ́ẹ̀ kẹ́ni kọ̀ọ̀kan yóò wòye sí ta ni yóò mú lọ́rẹ̀ ayò téèyàn bá ti wá jẹ́ sí pé àárín àwọn olùyapa ọlọ́run àárín àwọn ẹlẹ́sẹ̀ àárín àwọn tí ọ̀ka ẹ̀sẹ̀ kún lèèyàn ti ń lo ìtọ́pọ̀ nù sẹ̀mí ayé yẹn yóò máa lápalára èèyàn yóò máa fa àdínkù ìmánì. àwọn àfáà máa ń lo hadith kan eléyìí tí anabi sallallahu alayhi wa sallam tó sọ fún wa nípa ọ̀kan nínú àwọn tó ti ṣáájú wa lọ ta ló nítọ̀hún òun lẹni tó pa èèyàn ninety nine èèyàn ọgọ́rùn-ún délẹ̀ yọkan tó lọ bá àfáà páàdì àfáà páàdì sọlọ́wọ́n bá àlékè ọlọ́forí jèmi à ìwọ ọlọ́pàá tó tọ́ báyìí ọlọ́run ò lè forí jìn ọ́ ọba mú àfáà páàdì náà ó fi ṣe ọgọ́rùn-ún ọwọ́ ẹsẹ̀ lọ bá àáfàá mi tọ́já sí pé ìmọ̀ tó jindò ń bẹ lọ́dọ̀ rẹ̀ eléyìí lọ́wọ́ á jẹ́ kó yẹ pé ọlọ́run forí jìn ọ́ mọ́jẹ̀mú bẹ̀ wá ni pé kúò láàrin àwọn èèyàn tó wà lọ sínú òlù báyìí àwọn ẹni rẹ lọ́wọ́ à ń bẹ̀ àwọn èèyàn dáadáa fábùdìlá àmọ́ àwòm lọ́mọ ẹjọ́sìn lọ́mọ ẹsẹ̀lọ́n pẹ̀lú wọn. arákùnrin yìí kò tí ì dénú òlù tó ń lọ tásìkò òkú fi tó tí mọ̀lẹ́ká fi gbẹ̀mí rẹ̀ màlẹ́kà àyà àti màlẹ́kà àánú wọn bá ń jà sí sẹ́ni ìkẹ́ni ọjẹ sẹni ìyà ni ọjẹ ṣùgbọ́n àdìsí ìtàwọn afáàfẹ́ lò ń bẹ̀ gangan tó bá dánilẹ́kọ̀ọ́ tiwa ìmọ̀ ni wípé arákùnrin tó ń pààyàn yìí àwùjọ tó wà àwùjọ àwọn òbílẹ̀jẹ́ ni àwùjọ àwọn ẹlẹ́sẹ̀ ni ó jẹ́ kí irú ẹ̀ṣẹ̀ ń kó ṣe kí ni o kó rọrùn wàlẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ilé ike tiwa ó sọ fún mi rí pé usas òun ní ṣòro kan ó ní ṣòro ní pé òun gangan mọ̀ pé àwọn fídíò táwọn máa ń wò kódà tọ́ra àwọn eré burúkú làwọn máa wò ọ̀fọ̀ omi tí ó sì gbà yálẹ̀ ó ní pé ńgbà tẹ́ wá ṣe wá àṣìjọ kan òun sọ pé òun ò ní èèwò mẹ́wàá lẹ́yìn òun wá wà nù yàrá òun tì làwọn àpùránì ẹlẹ́mi táwọn fi hàn pé ah ó tún pa ọ́ ah ó tún ṣe kínní kan òun kàfi tì làwọn òun bá ní kóun tiẹ̀ lọ́wọ́ kínní ń ṣẹlẹ̀ bóun ò ṣẹlẹ̀ dìde mọ́ nìyẹn ó ní pé òun ọ̀wá ríro òun control débi pé tọ́mátì ń wéré tọ́yẹ kọ́ bá níbi àbúrò dáàdì àbábúrò mọ́ ó nílé àwọn rè wọn ò lè máa wo fídíò wọn á máa wo di tú òru wọn ò wo fídíò pé kọ́ọ̀kọ́ sí ni alẹ́ sí ni kálukú tó lọ sí látàárọ̀ alẹ́ wọn wà máa wò tóun náà fẹ́ lo yí máa ní irọ́ kan wọn bá di pé òun náà bóun ṣe ń wò ọba ń dùn lóòótọ́ tẹ́ ẹ bá sì àwọn eré ebú tí wọ́n ń ṣe lónìí lóòótọ́ kódà àáfàá mi náà fáírọ́ọ̀sì tí wọ́n nulẹ̀ ni àwọn eré burúkú yẹn tọ́ bá ti wò kátá ó tún fẹ́ ra pa two tọ́ téèyàn bá wà láwùjọ tí a sí pé irú nǹkan báyìí òun ló ń ṣẹlẹ̀ èèyàn lónìí mọ̀gbà téèyàn náà ọmọ ẹ̀yà pọ̀ lọ́n lọ tó bá já sí pé àwùjọ tí wọ́n ti mu ọtí ni téèyàn ń lo ìmọ̀ nípa ah, àwùsùbìláì àwùsùbìláì mi ò ní mutí àwùsùbìláì ní mutí níjọ́ tó bá ṣe é sì tẹ́sítì ẹ̀ èṣù ó lè ṣe ní tí ó dùn lẹ́nu rẹ̀ tóun náà máa mú lọ tó bá já sí pé sìnà náà ni èèyàn lè padà máa ṣe lọ ló fi já sí wípé ká wà láàrin àwọn olùyapọ̀ ọlọ́run kọjá sí pé àárín wọn láti máa sẹ̀mí ara tí ọmọ adé ni wa kù òun ni kálukú wa ká fura ẹlẹ́kẹta nínú nǹkan táwọn àǹfààní ká tó ṣàkíyèsí rẹ̀ òun ni kí ni o túlù amẹ́l kọjá sí pé èròǹgbà owó ti gùn jù kéèyàn máa rò pé by next year ó yẹ kí n ti ṣe báyìí the next two years the next five years kémi náà tó kú ó yẹ kí lè nílé epo bíi two hundred ó yẹ kémi náà lè ní bíi bíi ìtẹ̀yìn ò lè achieve the next two million years kó sì máa rò lẹ̀ ṣe ń padà mọ́ ọlọ́fọ́ ọmọnìyàn ni pé ìtẹ̀yìn ò lè achieve tí eku ọmọnìyàn ó máa rò lẹ̀ kò sí ní burú kéèyàn máa plan fọjọ́ ọ̀la Islam ọ̀takù rárá kéèyàn máa plan fọjọ́ ọ̀la pé tí nǹkan báyìí bá rí báyìí nǹkan báyìí àtúnlẹ̀ ṣe báyìí àtúnlẹ̀ ṣe báyìí àtúnlẹ̀ ṣe báyìí kọ̀ wá gbọ́dọ̀ já sí pé ń tà ń rohun ni ò ní já ṣe tọ́lọ́ mọ́ ṣùgbọ́n tó lù ẹni tó bá jẹ́ kó bá wà crazy nípa pé aláàṣà gbọ́dọ̀ ni tọ́lọ́hun ni ó sọ̀fà àsìkò tó yẹ kó fi ṣe tọ́lọ́hun wàhálà pé ah tí n bá tún mú eléyìí náà mọ́ ní ìsìn ẹ wo ní ìlú tiwa àwọn wọn ò tún ṣiṣẹ́ zuri sí asiri kò sí kọ́ ìlú ńlá pé èèyàn ti ẹ̀ ń sùn kó fi lè ráyè ṣe tàjúdù lóru kò sí nírọ̀lẹ́ èèyàn ò tún ṣiṣẹ́ kódà ẹlòmíì tó lè ṣe gate man gan mọ́júmọ́ èèyàn ò tún tari jáka àdímọ́ èèyàn ò tún oríṣi ẹlòmíì ṣe iṣẹ́ bíi mẹ́jọ mẹ́ẹ̀ẹ́dógún lónìí at the end of the day jẹ́mọ́ kí ni ọjà dé ń bẹ̀ tọ́lọ́ ni ọ sọ fa mélòó ló ń ṣe lápẹ̀rẹ̀ nísìn tíṣà lèmi tí èèbá ṣe majority conscious most tíṣà lónìí wò ni mo ṣe àdìkárù sọ́ba tá a bá ti ẹ̀rí ti ṣe yọ ọmọ òkè tóun bẹ ilé pẹ́kù òǹlé ó dọ̀ fún òmù nínú olúwa tóun ọba tó pẹ́kù òǹlé tóun bá tún sọ pé kíní kankan kan ní ìsìn òun ó tó léètì dé sùkú ẹlòmíì tó lọ́ba tiẹ̀ tó bá ṣe tó bá ti aṣọ rí ṣèbí yọ ọmọ sílẹ̀ lójú ọ̀nà ẹlòmíì ò tún ní sílẹ̀ lójú ọ̀nà ọ̀tọ̀ ní nǹkan mìíràn yóò tó máa ṣe oníṣẹ́ ọwọ́ náà lónìí wọ́n ti sáré pè láti four thirty wọ́n ti bá yín kó ọjà dé wọ́n ti já sí géètì o àìmọ̀wọ́rì mo dé tán ọkà sọ̀bà àtàbáyé kò sàṣìkàrù kankan kò sì tìlà wà kúrán kankan gbogbo ìjọsìn yọ gbọ́lúdé ni látara wípé kí ni mo sáfẹ́ àchífù nǹkan báyìí ṣẹ̀rí ọ̀tá kò wá látàsánà sí bákà nínà dúnìyà ọlọ́run ní ká gbàgbé ìpín tiwa nù ilé ayé ọlọ́run ní ká mọ̀ plain ṣùgbọ́n wàá sin kàmá hasan allahu ilayk ṣé ẹ tó wá rí ntẹ́mi tó wá ṣàkíyèsí gan ni pé mọ́ọ̀sì àwọn mùsùlùmí ọmọ ìyá wa lónìí tó jẹ́ pé túlù lámọ̀lì wa ń bẹ fún tábà tó wá rò òun náà lè ná sójú ọ̀nà ọlọ́run ìwọ̀nba àwọn èèyàn tí wọ́n ń lo àsìkò wọn fún tọ́lọ́ tí wọ́n ń lo ìmọ̀ wọn fún tọ́lọ́ tí wọ́n ń lo gbogbo tọ́lọ́ fún àwọn náà wọ́n tó ń náwó wọn mọ́ọ̀sì àwọn èèyàn lónìí ó nira fún wọn kí wọ́n fún tọ́lọ́hún ẹ lọ́wọ́ kálukú kálukú ó di owó dání ní ìsìn tọ́lọ́hún sì sọ́fà tọ́lọ́hún bá ń sọ́fà kálukú ṣe kí ni ó ń dá fún individual tọ́lọ́hún bá ní ọ̀dá fún torí pé tẹ̀rọ ń gbé èèyàn bá ti lè gùn jù ìtẹ́sùn ó ṣe lọ́sọ̀ọ́ ni wípé máa lé ayé máa lé ayé máa lé ayé gbàgbé ọ̀run àfẹ́ntọ́lọ́hún bá sàánú fasọ́fà yà àlámọ́ ẹ fi hàn lẹ ẹ jẹ́ kí wọ́n máa jẹ́ kí wọ́n máa mú kí wọ́n máa gbádùn kọjá sí pé èròǹgbà pé àdìgbà àtàgbọ̀n òun ni kíni o òun ni kó ká ìròjú bá wọn wọ́n padà mọ̀ nígbà ọ̀bá ya wọ́n padà mọ̀ ìkángun tí wọ́n ń ṣe yẹn tọ́já sí pé kíni o èròǹgbà àdìgbà ńlọ́fà tí wọ́n ní wọ́n ṣe ń dẹ́kù àfọ̀ wálé ọmọ àbí tọ́lì ọlọ́run bá ní sí wọn wọ́n láwọn sọ wípé inna akhafa ma akhafu alaykum ittiba'ul hawa wàtúùlẹ̀ amẹ̀l wọ́n ní àfáàlì sọ pé ntí pàmíláyà jù fẹ́yìn èèyàn nǹkan méjì ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni mímọ tẹ̀lé fẹ́ẹ́nu à ń bọ̀ wá bẹ́ẹ̀ náà torí parantí máa ń fa kí máa ní òdekù ni ìmọ̀ tẹ̀lé fẹ́ẹ́nu àti kọjá sí pé kí ni o túlù amẹ̀l ìròǹgbé yìí ó ti gùn kọjá abitọ́ yẹ yọ wà máa lé ayé yọ máa lé ó ní pé nǹkan ti ń pọ̀ òun láyà rè ó ní kí ló wá fà ní pé fa amma tìbáwùl àwà fàyẹ̀sù daniel hak kéèyàn máa tẹ̀lé fẹ́ẹ́nu rẹ̀ yọ́ọ́ máa sẹ́rí rẹ̀ kúrò níbi òdodo kò ní jẹ́ ó lè tẹ̀lé òdodo wàlẹ́ wọn fàyà kúránì hàn wọn fi àdìsí hàn yóò sì máa lò fẹ́ẹ́nu yọ́ọ́ máa tẹ̀lé fẹ́ẹ́nu rẹ̀ ṣùgbọ́n ká pé túlù lẹ̀ amẹ́l ó ní pé ntẹ́lẹ̀ yọ́ọ́ máa ṣe ni pé kí ni yóò jẹ́ èèyàn gbàgbé àkírọ̀ èèyàn wà gbàgbé jọ́ gbẹ̀ndẹ̀ àkìyàmà kò ní jẹ́ kọ́rántí ọlọ́run ọba ọba àlekè ọlámà kò ní jẹ́ kọ́rántí pé wọ́n lọ pàdé ọlọ́run eléyìí náà ara tá a gbọ́dọ̀ fún ni ẹlẹ́kẹrin nínú àwọn nǹkan tó tó lè fa kí mọ́nì kọ́ máa ṣe kí ni o kọ́ máa yòrò àbí kọ́ máa lẹ òun ni aliptiad antolabile ilmi shari'i jíjìnà sí mímọ wá ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ àtọ́lọ́ kéèyàn ò jìnà sí ó lè fa kí mọ́nì ọmọ ẹ̀dẹ́kù á rí i pé ìmọ̀nì tá à ń sọ yìí àwọn àfáàlù súnà ni pé qawlun wa amal yazidu wa yanqus yazidu bi tọ́à wa yanqusu bil ma'asiya ìgbàgbọ́ òdodo tá à ń sọ̀rọ̀ rẹ̀ kọ́mọ̀lẹ́ kọ́mọ̀dẹ́kù yìí gan ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu iṣẹ́ tá à ń ṣe ni a máa lékún a máa dínkù nínú tó lè jẹ́ kí imáni ó máa lékún òun ni kéèyàn ó máa wá al-ilmu shari'i ìmọ̀ ṣẹ̀ríà ìmọ̀ tọ́lọ́n kí ló jẹ́ káwọn àfọ ọ̀sọ̀ báyìí á ti pé tá a bá wò lónìí àwọn àfọ àpọ̀ náà lu wa pàápàá ẹ bá máa ń mọ́nítọ̀ Ramadan program wà lẹ́yìn ọmọ rẹ̀ rìn pé ah ọ̀rọ̀ ọmọ ti dàrú nínú ìlú wa yìí Ramadan program ẹlòmíì ní tó fi ń jẹ àáfà kọ̀ọ̀kọjá àwọn wákàlẹ́ orin àáfà fẹ́ ṣe wáàsí lórí bírùlù wàlídẹ́yìn ó lè mọ́kò tí wà kọ́dọ̀rọ̀ búkà gan pé kí ni àáfà bá wí bá ń tó kí ni yẹn wí yọ jàná orin ni ọwọ́ àáfà tọ̀gbọ́n ṣẹ́jú òfin tó ní ti ń jẹ àáfà lé lórí nìyẹn. ìtẹ́lòmíì lápẹ̀rẹ̀ àwọn ilé kéwulé kódà ọ̀kan nínú àwọn tó kéw nílé kéw sùmùnátùlì mọ́mìn lèmi àtẹ́jọ́ ń sàwọn ọ̀rọ̀ kan ó ní wàláì ó lọ́ wọ́n lè mú tọ́lọ́run fi sàánú yín ọ̀nà tán gbà kẹ́yìn ń kéwú ó jẹ́ kẹ́ ẹ lè dá wọn tí àmì kà fúnra yín ó jẹ́ kẹ́ ẹ lè jẹ́ pé àwọn nǹkan míì tí wọ́n kọ́ yín kẹ́ ẹ tó láǹfààní àti lè wò ó mọ́ọ̀sì àwọn àwọn ní tí à ń lé ni àwọn èèkà ọ̀rọ̀ kan lọ́sẹ̀lẹ̀ ẹni ẹ wá sọ̀rọ̀ kan tí àti ń bẹ́ ń yàrá yín tèmi náà ti rírí ibẹ̀ làdíìsì nǹkan wà wàlẹ́ ìmọ̀ àlọ́gbé fúnra yàrá sọ̀lì yìí náà wáyà lọ́fẹ̀ẹ́ kárí àdíìsì nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn famọ́sálà kan ní pé àkùkọ kákùkọ ọmọ ẹ̀kọ́ lóru pé kò dáa pé nǹkan bú ni káwọn èèyàn lọ parú àkùkọ pé ó burú gan wípé kódà ó lè àfẹ́ẹ̀tì inú ilé ah, ọlọ́run lọ́mọ o àfa àṣekèjì bóyá yọ ọba bóyá àwọn nǹkan kan náà kàlí kan tẹ ẹ ṣe káni ní ọba bàjẹ́ ẹ kó yá àwọn èèyàn káni tipa wù kọ́kọ́ ni èyí ò mú àládàáni látẹ̀sùbù díkà fẹ̀yìnà yóò kíndú lè sọ̀la ṣé kò sínú olóru ni ṣèbí tàjúdù ń bẹ lóru àkùkọ kan torí tàjúdù ni ẹ fà àkùkọ lẹ̀ àfa àbánibo làdí ìsìn wa rìyádùsọ̀lì náà ti bẹ́ yàrá yín náà ni àwọn èyí sábà kà àwọn èyí sábà ṣe kíni àwọn èyí sábà kà yàtọ̀ sí yòó náà ara àwọn tó la àwọn ilé kéwù ńláńlá ẹ̀ńtọ́ lọ mádùlá rọ́bí ẹ̀ńtọ́ lọ dáwà ẹ̀ńtọ́ lọ mọ́rùkásì láyé àtàwọn ilé kéwù míì tọ́jẹ́ pẹ́lú omi ẹ̀ńtí ọmọ sọ ni wípé súnmọ̀ já Ibrahim ah, já Ibrahim ṣé Ibrahim ló yẹ kó jẹ́ Ibrahim ló yẹ kó jẹ́ ẹ̀ńtí ọmọ sọ kí n tiẹ̀ nìyẹn. tàyè bẹ́ẹ̀ tẹ̀ kọ́ pé bá àfa yẹn ṣe tú kiri yẹn gan kọ̀ dáa tó kọ̀ dàbí màkàríjù rẹ̀ gan òtí ẹ̀ kọ̀ kọ̀ kọ̀ wá jẹ́ yìí ìmẹ̀sìn bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ súnà fún wàlẹ́ kò ní kà ẹni tí wọ́n fọwọ́ òsì jẹun àáfà tí wọ́n fọwọ́ òsì àáfà tẹ́ pé àáfà tẹ́ pé òun ló ṣe ló sọ ọkọ àti àwòpọ̀ lóde ní ìsìn yóò sì fẹ́ jẹun lẹ́yìn ìso yìgì yóò fẹ́ máa mu mínírààsì ọwọ́ òsì ni yóò fi máa mu. èèkánná àáfà yóò gùn tó nǹkan mi àáfà oní pọ́ǹkì ẹ̀yin ọmọ àáfà oní pọ́ǹkì àáfà tí a sì gbé kí ni olórí kútúbà idil olórí kútúbà jimá làwọn obìnrin ti máa tọ́ ọ̀bọ̀ lápò tí wọ́n mọ̀ fọ́ọ̀kan nígbà yà. àtọ̀ ẹ̀mẹ́yà àwọn àdánwò nínú ìlú tiwa àṣé èèyàn lè lọ ọkọ mọ̀ tí ìmánì rẹ̀ ó sì máa dẹ́kù ṣùgbọ́n mà tẹ́ èèyàn lè kọ́ tí ìmánì rẹ̀ fi ní kù àlẹ́ ilmu àṣẹrìí ìmọ̀ ọtọlọ́n ìmọ̀ òfin ọlọ́n eléyìí ọ̀tá kó kéèyàn ọkọ lóga bàbá sọ́ọ́lù fèmí bàbá nìkan ṣẹ́rù rìádù sọ̀lẹ́yìn ní kìtàbùlì ilmi gangan bàbá nígbà tó ń sọ̀rọ̀ nípa ìmọ̀ pé ìmọ̀ ṣẹ̀ríà ọ̀ràn yẹn ni ká lọ kọ́ kálukú ọkọ̀ lódì wọn ibi tọ́lọ́mbá ni kò lè kọ́ dé bàbá ní pé àwọn ọmọ yìí náà wàá rè wàmọ́ yùsà nídùúhà minal ulumil arabiyya àtàwọn tí ó máa ràn wá lọ́wọ́ fún àwọn ìmọ̀ ṣẹ̀ríà yẹn nínú àwọn ìmọ̀ lóga kéèyàn ọlọ́kọ́ náà wù kọ́kọ́ sọ́rùfù kọ́kọ́ bàlágà kọ́kọ́ àrùdù gbogbo eléyìí àwọ̀ tako ṣùgbọ́n tí ọba ti sí mẹ́ẹ̀sì ń bẹ̀ tọ́já sí pé kí ni ó ọbẹ̀ ṣe wá sí pé ẹ̀ṣẹ̀ wá rí ayàtà kóòtù yẹn sẹ́rí zari humu yẹn zari yẹn sẹ́rí fílù làámúrì ni èèyàn mélòó ló ní di fílù làámúrì ọlọ́ba àwọn ẹ̀yẹ oríta mẹ́rin sọ̀rọ̀ ọlọ́ba àwọn ará bódìjà sọ̀rọ̀ ọlọ́ba àwọn ẹlẹ́gbẹ́ aláwọ̀ àwọn àgbẹ̀ sẹ́ rí já àtẹ̀wò yẹn fílù mẹ́rin mẹ́rin lórí alfatia àzọ́ irú aláàkiri yìí kí lọ́kàn wọn pa àzọ́ irọ́ ṣàlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún wọn èyí tí ń ṣe ṣíríkù kó má ṣe ṣíríkù èyí tó ń ṣe bídíà kó fi bídíà lẹ̀ èyí tó ń ṣe nǹkan mí lẹ́yìn ọlọ́run kó máa ṣe lọ́run ẹni tí màá ṣẹ̀ríà bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ òun lélẹ́yìí ó wúlò fún un àṣetá àbá ti máa lọ ọkọ́ ìmọ̀ ṣẹ̀ríà ó lè fa kí mọ́ni ọmọ dínkù lónìí náà wà rè ìjàmọ́ ẹ̀já pera wa sákèésì àwọn ọmọ ìyá la jókòó yìí kálukú wa náà lónìí ọwọ́ tá a fi mú ìmọ̀ ẹ̀sìn ó ti ń kéré irú ẹ̀ náà lọ́ọ́ àfẹ́ tí à ń lọ gbọ́rọ̀ ọlọ́run ká lọ kó ìmọ̀ ẹ̀sìn ká tún wá máa lo ìmọ̀ ẹ̀sìn aranjú òní jẹ́ kí mọ́ ni wọ́n máa dẹ́kun ni ká ṣàkíyèsí àárín dáadáa kọ́lọ́wọ́n bá kó tó ẹnì kọ̀ọ̀kan wá ṣe. bákan náà mo ti ń yọ àwọn kan kúrò nínú ìtàwọn àfáà àti sọkọjá kọ́mọ́jẹ́ pé yọ̀ọ́mọ́jẹ́ repetition nínú àwọn nǹkan táwọn afáàlà tún gbọ́dọ̀ sọ́ra fún tó lè fa kíkí ni o kí ọ yẹ pé àdínkù ọmọ bá imani wa ni ihtiqaru li ma'ruf wa adamu li itimam bil hasanati sagira kéèyàn máa fojú kéré iṣẹ́ olóore gbèsè bíi eléyìí eléyìí ṣèbí nǹkan díẹ̀ náà ni ṣèbí ládàá díẹ̀ náà lèyàn gbà ń bẹ̀ ṣèbí nǹkan tẹ́ntẹ́n náà lélẹ́yìí kéèyàn máa fojú kéré nǹkan mani ò dínkù torí pé ńgbà téèyàn bá fojú kéré eléyìí èyí ò lọ ó fojú kéré eléyìí èyí ò ó fojú kéré eléyìí eléyìí ò náà lọ ìjọ ọ̀padà yá ni wípé tó bá yá gan àwọn nǹkan ńláńlá nú ẹ̀sìn yóò máa gbé jùlẹ̀ tó bá yà wípé ọ̀rọ̀ bísínẹ́sì ilé ayé ni wàhálà mo ti lọ photocopy rí ní UI ẹ máa wọ nǹkan o ẹni ó ṣe photocopy owó ń bíi fifty five naira ẹni yẹn fún hundred naira ẹni yẹn gba èlò forty five ṣèbó ẹni tí ó gba forty five lówó rẹ̀ pọ̀ ó five naira ó ń photocopy ó torí ẹ̀ dílé fifty naira torí ẹ̀ ló jẹ́ mọ́ mo fojú ara mo wá rò pé ah, bó làwọn èèyàn ṣe á máa ń ṣe bí ẹranko báyìí èèyàn bọ́ ṣe kínní kó ti di kọ́sítọ́mà rẹ kọ́ ọ̀fẹ́ kan ní ọmọ fifty naira lọ wàláì torí five naira ẹni padà mọ̀ wòrì máa padà wá sí photocopy njọ́ mi ọwọ́ akó forty naira fẹ́ nìyẹn ó ní pé ń bàbá akọ̀rọ̀ àgbà five naira àwọn èèyàn ò lè fojú fowó kékeré kódà kọjá two hundred ah, two hundred mẹ́wàá ọmọ iye tó ni èlò lọ́jà jẹ̀mọ́ two thousand bẹ́ẹ̀ náà ni àwọn ṣẹ́ olóore àwọn àlẹ́ àṣànà tù sọ̀gírọ̀ àwọn ṣẹ́ olóore kéékèèké yẹn náà téèyàn bóyá ọlọ́run gan lè fi kún iṣẹ́ eré yẹn yọ dàbí handwork tọ́jú pé ńgbà kan tá a máa ṣe lọ sí sùkúù tí wọ́n ó fi kún ojú iṣẹ́ owó téèyàn ó fi lè jèrè wájú ọlọ́run tẹ́ ẹ bá ti arẹ́ nìkan tẹ́ ẹ sọ pé àáfà bó ni ẹ ṣe náfìlà ni ṣèbí náfìlà lásán ni èèyàn lè má ṣe nǹkan pé àlùwàlá mi ti já ni o ní ọ̀jẹ̀ ń ṣe náfìlà o àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ wà láì ọ̀rẹ́ mi ni mo fẹ́ jẹun náà <laughs> tí màá ṣe náfìlà yẹn jẹun ṣe náfìlà náà wà ní lọ́wọ́ mú bá ó fi náfìlà lẹ̀ lónìí àáfà ọwọ́ òsì lẹ fi ń jẹun ni wàlẹ́ ọwọ́ yìí èékánná rẹ̀ ó ń

ẹlòmíì ò ní kízúrì àti asiri tí èdè kíni o magribi a gbọ́dọ̀ ṣọ́ra kúrò níbi ká máa fojú kéré kíni o ẹsẹ̀ tàbí kó jẹ́ pé àwọn sí olóore àwọn ọmọ wò pé kílè léyìí kọjá mọ́ nǹkan kan nínú àwọn nǹkan táwọn àáfàá ló tún lè fa àdínkù yìí mọ́ ni òun ni eriti káàbùlì máa sí láti fẹ́ kan sódìdí wá sí kan fún wa lórí ẹ̀ kéèyàn ọmọ ẹsẹ̀ kéèyàn ọmọ ọmọ máa ẹsẹ̀ ara ọmọ jẹ́ kí mọ́ ni òdekù ni tí wọ́n dẹ̀ ti ṣàlàyé eléyìí lẹ́kùnrẹ́rẹ́ fún wa a gbọ́dọ̀ ṣọ́ra nínú àwùjọ wa yìí mò ń gbọ́ dánilẹ́kọ̀ọ́ kan láìpẹ́ yìí tẹ́ni yẹn ń kọ̀m̀pìà àwọn sàbí ànábì àti àwa tá a wà lásìkò yìí àwọn kan náà àwọn ọmọ ìyá mi tán wà ń bí àjọ ń gbọ́ dánilẹ́kọ̀ọ́ yẹn ni wàláì ọ́ tọ́ọ̀chì èmi mi nígbà tá a fà yẹn ń ṣàlàyé fún wa ó nípa àwọn sàbẹ́ ara àròyìn tiwọn ni wípé wọ́n máa ń jìnà sẹ́sẹ́ tí wọ́n bá tó wá ṣèèṣì mistake wọ́n wá tó lọ ọ̀sẹ̀ lọ́hùn wọn ò tún wá banújẹ́ kọjá nọ́mà ṣùgbọ́n àwa lónìí àwọn ọ̀ka ẹsẹ̀ kan àáfà yẹn dẹ̀ máa wọn ẹ̀rí wá tọ́pọ̀ ẹ wo ọ̀kan náà àwọn sàbí ànàbí asálàm tọ́lọ̀ nítorí ẹ̀ sọ yìí nàlẹ́ hasanati yudhibna sayyiat kí wọ́n ló ṣe ọ́kẹ́sẹ̀ èsì wo obìnrin ó wo obìnrin kìí ṣe pọ́ dìmọ̀ obìnrin o kò fọwọ́ kan obìnrin o kò kíìsì obìnrin o kò ọ́ọ̀gì obìnrin o lọ́lá nàbí òun ti ṣe sí náà wàhálà àti ṣẹlẹ̀ sóhun òun ti parẹ́ ànábì wàá filẹ̀ wọ́n jọ kírun lọ́lọ́run wa padà sọ àyàkálẹ̀ pé sẹ́ẹ̀ rí dáadáa a máa pa kíni rẹ o ẹ̀ṣẹ̀ ọlọ́run forí jìn ọ̀sẹ̀ bá jọ kírun ni ìrun gan wà ní tọ́mọ nínú àwọn kàfẹ́rọ́ tù fún òbí nínú wa ṣùgbọ́n lónìí àwọn ẹ̀ṣẹ̀ tó burú jù bá ń lọ ṣèbá wa ń parọ́ níbi tá a ti ń tajà ṣèbá rínú mùsùlùmí téèyàn rò pọ́ ọmọ ìyá èèyàn ni tí yóò fi wà láì tí yóò fi téèyàn rò pé ah, wà lé òun súnà lẹ́nu ṣe bá rí mùsùlùmí kó ṣe kìyà tó ń ṣe jàǹbá jàǹbá tó lágbára tẹ́ẹ̀fì nǹkan sọ wàhálà tí ó sì ba nǹkan yẹn jẹ́ a gbọ́dọ̀ ṣọ́ra lórí àárín yìí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá a bá rí pé tá a bá ń ṣe yóò máa fa àdínkù gbàgbọ́ kárí wípé kí ni o àjẹ̀nà sí i nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tún lọ láwùjọ wa lónìí òun lọ̀rọ̀ zina wà ṣe rí kálukú ni kó lọ ṣọ́ra rẹ̀ kálukú ó sì lọ mójútó nulẹ̀ rẹ̀ láwùjọ lónìí lẹ́fù tí sì náà fi rọrùn lẹ́fù ti sì nà tọ́ rọrùn de àwọn àfa gangan ṣe sì nà pàápàá àwọn àfọ̀n jalabi ó ti wá ń dọ́dọ̀ àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan náà nínú àwọn tó ń pàpè mọ́ra sún náà kálukú ni kọ́ lọ sọ́ra rẹ̀ ìwọ tó ń kó obìnrin ní kéwú ìwọ tíṣà secondary school àbí wọ́n tọ́jà pé lọ́nà kan àbọ̀ náà mi òun díìlì pẹ̀lú obìnrin wà láì tọ́ ọ̀bà sọ́ra látara obìnrin ìmọ̀nì rẹ̀ ó sì já wálẹ̀ tí ìmọ̀nì rẹ̀ bá wá já wálẹ̀ tán gbogbo àwọn tọ́lọ́lù sọ́ra bí ajá ìmọ̀nì rẹ̀ wálẹ̀ àwọn lè má wá affected kéèyàn ṣọ́ra àìmọ̀mọ̀ rẹ júlẹ̀ ó lè já ìmọ̀ níwálẹ̀ tẹ́lẹ̀ pé kí ni o àìmọye fọ́tò obìnrin lẹ́lòmíì ti yà sínú ọpọlọ rẹ̀ tó bá wá kọ òun nìkan yọ̀ọ̀mọ̀ wá píríǹtì lẹ́tà yọ̀ọ̀mọ̀ píríǹtì àwọn fọ́tò yẹn eléyìí ọkọlà eléyìí òdúdú eléyìí ọ̀gá eléyìí ọ̀sára gbogbo àwọn táyọ̀ pé lọ́nà kan àbọ̀ náà mi láàrin létí pẹ̀lú obìnrin a gbọ́dọ̀ wà very very careful tí ìdórí àwọn sìnà kéékèèké téèyàn bẹ́ẹ̀ lẹ́yìn fáfùnú ẹ̀ òun náà júmọ́ tí ó yẹ kó náà júmọ́ òun fọwọ́ kan tí ó yẹ kó fọwọ́ kan tí ó yẹ kó òkìsì gbogbo àwọn eléyìí wàlẹ̀ yọ ọmọdé mọ́ ní wàlẹ̀ tó jásí pé nínú àdánwò tó lè padà ṣẹlẹ̀ màá sọ àwọn kan bẹ̀ ńgbà tá a bá fẹ́ tá a bá débi ọwọ́ parí ní ìsìn a gbọ́dọ̀ gbìyànjú ká jìnà sẹ́sẹ́ kọ́n wà yàtí pé mọ́ wọ́n mọ̀ sí kíni o yọ ọmọ ẹlẹ́ kọ́lọ́n kó sànù wa. àwọn àfáàní alifrot fi kulli shay fil aql wal nawm kalam wal sa'r wa ila dhalik kéèyàn ṣàṣejù gbogbo nǹkan àmọ́ àdémánẹ́kù torí pé ìsìláàmù kì í ṣẹ̀sìn àṣejù ẹlòmíì ní ìsìn tó bá fẹ́ jẹun yóò jẹun débi wípé ẹ wo nínú àwọn súnà kan tó fẹ́ jí ní sẹ́mínà yìí mo rí pọ́nlá kakọ jẹun alẹ́ ká tó kíkẹ́ ni o ìṣá nígbà tí mò ń kaṣẹ́rù àwọn àáfàá lórí àdìsí yẹn àwọn àáfàá sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ lórí bánàbí ṣe máa ń jẹun kó tó di pé yóò kí ìṣá yìí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ even medically àwọn onímọ̀ ìṣègùn náà tó wá fi rinlẹ̀ wọ́n fi rinlẹ̀ medically àwọn ìfirinlẹ̀ intanẹ́bí sọ ó níyì lọ́dọ̀ tiwa á rí pé tá a bá wò ó ẹni tó bá jẹun síwájú ìrun ṣáì oúnjẹ yẹn ó ti kọ́ digest àlàáfíà ó tó ọpọlọ rẹ̀ ọ̀sẹ̀ tù bó bá fẹ́ yàgbẹ́ yóò ti yàgbẹ́ bó fẹ́ tọ̀ yóò ti tọ̀ tó bá sì ń kí ṣáì tán nínú súnà ni pé ànábì èsè kí ni o kì í tún bá yàn sọ̀rọ̀ yóò lọ sùn ni wàláì tá bá ń lò bó ṣe wù kọ́ ọjọ́ lórun ìyàtọ̀ àfi tó bá fẹ́ ṣe náà fílẹ̀ òru ló kù ó jì lóru ṣùgbọ́n èèyàn téèyàn jẹun ní okùn ìṣẹ́jú kan ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí ó sùn kódà kan náà àwọn yàrá sọ last week kò jẹ́ ọ jẹun lálẹ́ nígbà tá à ń ṣe seminar àwọn adolescent ẹnìyàn ọ̀mọ̀ ọ̀mọ̀ padà jẹun ó ní wàhálà ètò òun bá jẹun ní ìsìn gbogbo oúnjẹ òun ẹgbẹ́ òun ní ọ̀lọ́ dúró sí níjọ́ tó ń jẹ pẹ́ ẹnìyàn ò sì jẹun alẹ́ ó lóun ò ní jẹun òun ò ní gbádùn ara òun èèyàn kẹ̀ máa yíkì lórí bẹ́ẹ̀dì ni ẹlòmíì sì rè ó lè má dìsẹ́gbẹ́ rẹ̀ yóò jẹ́ ọmọ sùn ní aṣọ fọ́nfọ́n tẹ fọ́n alẹ́ kàlẹ́ ìlú tọ̀wíìl tẹ́sùn ò sì jìnnà sí wa tẹ́lẹ̀ pé máa sùn lọ máa sùn lọ máa sùn lọ bẹ́ẹ̀ yóò ṣe sùn lọ nìyẹn tá a bá wo gboru àwọn eléyìí ní ìsìn ẹ ń bá ti wá jẹ́ pọ́ máa ń jẹun jù yóò máa fẹ́ ti jọsìn rẹ̀ ẹ̀mẹ́wàá ni wọ́n so nígbà tá à ń gbọ́ tá wọ́n sọ̀rọ̀ mọ́ mọ̀lìkì fún aníjọ́ wo pé àmọ́ ìran àlùwalá ìṣá ìyé kásùbà wà lẹ́mú òrò ọlọ́run forí jèmi ìrò pé lè ṣẹlẹ̀ sí mi lásìkò yìí tọ́lọ̀ bá ní kéèyàn náà padà lè kọ̀ntró oúnjẹ téèyàn ń jẹ ṣé ẹ rígbà míì ẹ wọnú rọmọdán ní sọ́mìlì lámọ́ sọ́nù rọmọdán náà o pàápàá lásìkò yìí ti káf tẹ́ pé èèyàn ara jẹun níwọ̀nba pé kó lè rí bàdá ṣe àwọn oúnjẹ míì tá à ń jẹ yẹn gangan yàtọ̀ sí àwọn àìsàn abú tó lè fà ìtà ń dá ilé tù tẹ́pẹ́ yóò máa kú díẹ̀ díẹ̀ gan kò ní jẹ́ kí ìjọsìn rọrùn ẹlòmíì ò ní tí ì káyésù kan kùránì yóò ti máa làágùn yóò ti máa mí ẹlẹ́ẹlẹ́ oró ti máa kàn ṣé wọ́n tẹ́pọ̀ jẹun yóò jù lóró ọmọ kàn bẹ́ẹ̀ náà ni kọjá pé kéèyàn máa sọ̀rọ̀ jù àṣejù nínú ọ̀rọ̀ sísọ gbogbo àsìkò rẹ̀ eyín olè àfẹ́ẹ̀tì àwa kan nu wa náà tọ́jà pé gbogbo òsẹ̀mí ayé wa ọ̀rọ̀ ni ńgbà bá kú níbi ọ̀rọ̀ politics àbọ̀ síbi ọ̀rọ̀ economy ńgbà bá kú ńbẹ̀ àbọ̀ sórí ọ̀rọ̀ àwọn individuals tá a bá kú ńbẹ̀ ẹ lo àwọn èèyàn èmi tí táwọn èèyàn ti wákàtí méjì mẹ́ta mẹ́rin tí wọ́n fi máa argue ibẹ̀ ni zuri ó tó bá wọn wọn ò ní báraka alákọ̀ọ́kọ́ nu zuri zuri tán báyìí wọn ò ní wọn ó tó padà bí àwọn mùsùlùmí àwọn ọ̀dọ́ àwọn ló ń ni mo ti fojú ara mi rí bi láì zuri wọn wọ́n tó kí sùn tàbáyé kò sí náfìlà wọ́n tó padà bí argument yàtọ̀ sí yòó náà ẹlòmíì tiẹ̀ tẹ́ ẹlẹ́mọ̀jà argument kọjá sí pé kí ni ọ̀rọ̀ lásán náà ni wọ́n máa sọ ọ̀sọ̀rọ̀ sọ bó tó àbí kí ló kọ rẹ̀ ọ̀rọ̀ ni ọ̀sán àmọ̀ sọ́nsẹ̀mí ayé tọ́rọ̀ bá ti pọ̀ jù náà àmàdé máa ní kù torí pé ọ̀bá yá tọ́rọ̀ rẹ bá tẹ́lẹ́nu kí wọ́n ló kù ni ọmọ jáde irú àsìkò téèyàn fi ń sọ̀rọ̀ ó ní àtìkárù tí ó ti ṣe ó ní iye tìlàwà tí ó ti ṣe ó ní iye àwọn nǹkan míì tí ó ti ṣe bẹ́ẹ̀ kọjá pé kí ni gbogbo sẹ̀mí ayé rẹ̀ kò tiẹ̀ ní sùn rárá náà eléyìí náà lè padà kó bá làáfíà rẹ̀ tó fi já sí pé àwọn nǹkan míì tó yẹ kó ṣe inú tọ́lọ́hún ó lè má rí ṣe nínú tó tó lè dín imá ní kun aṣúhù wàlúbókòlù kéèyàn ya àwọn kó tó lọ́kàn jù à kéèyàn jẹ́ nìkan tó yẹ kí ni o ni kèé lè náwó sójú ọ̀nà ọlọ́run kèé lè ná ìmọ̀ rẹ̀ sójú ọ̀nà ọlọ́run kèé lè ná àsìkò rẹ̀ sójú ọ̀nà ọlọ́run kèé lè ná àlàáfíà rẹ̀ sójú ọ̀nà ọlọ́run ṣùgbọ́n pàápàá tó ṣé ẹ rí inú sọ̀rọ̀ táwọn mùsùlùmí abẹ́lọ́n ọlọ́run jẹ́ kó lówó ọ̀pọ̀ kọ́lọ́run ṣe gbogbo wa lólówó kọ́ wá jẹ́ àlẹ́ sójú ọ̀nà ọlọ́run gbogbo àwọn tí ó lè náwó sójú ọ̀nà ọlọ́run bá ní rọ̀ sákọ̀ wọn. burú mẹ́ sẹ́mínà kákẹ́rì kan náà ọmọ ìyá pé even ká pé ẹ̀yin èèyàn o sẹ́mínà ń bẹ o ẹ má wulẹ̀ rẹ́gísítà lẹ́yìn kálukú ọ̀kẹ́ ibi sẹ́gẹ́tì ní ìsìn bóun ni ọba ṣe rí káníkàwé èèyàn ọmọ rẹ̀jísítà kálukọ́ ọmọ ìbọ̀wá síbi ìlọ́fẹ̀ kẹ́ni kò ní five million rí kẹ́ni kò ní ẹ̀ mọ̀ wọ̀rí gbogbo mattresses tẹ́ lò èmi ó supply rẹ̀ kẹ́ni kò sọ wípé gbogbo gita ìdáná ntagbára tèmi gbé nu kẹ́ni kò sọ wípé ntagbára tèmi gbé àpò rẹsì mẹ́wàá ni àáfà káwa mọ sẹ́mínà kéèyàn bíi seven thousand èèyàn ten thousand kí wọ́n dé sẹ́mínà kálukọ́ tún á mọ lọ ilé kẹ́ẹ̀ ti sẹ́ àwọn packages sílẹ̀ ẹni tí ó mú wè lọlé ẹni tí ó mú torchlight irú eléyìí lọlé ẹni tẹ́ fún láago tí ó mú lọlé nígbà tí haromain tí wọ́n fi hàn sísì dáadáa mọ́sálásí haromain tó wà lọ́dọ̀ tiwa ní muslim wàláì wọn sọ́ńtà èmi fẹ́ tí ara mi gbọ́ ni ẹnìkan sọ ó ní wàásù wọn kú máa ń le <laughs> wàláì ìfọwọ́rù wọn téèyàn máa jẹ iná ẹni èèyàn jẹ àgbẹ̀ni wọn fẹ́ràn sí fóyàn àtọmọ kóòkì bóòsì tètè dé wọn ò ní fọ́ ní kíni o tíkẹ́ẹ̀tì ìfọwọ́rù yẹn wà lẹ́hìn ọ̀làpá ládùúgbò mùsùlùmù tẹ́mi gbẹ́ngbà yẹn wọ́n á jáàbù wọ́n á fìlà sẹ́ẹ̀sì mẹ́kọ́ àwa náà ọlọ́run lè ọlọ́run sákọ̀ tiwa náà tọ́lọ́run bá wa fún wa ọlọ́run mọ̀jì ayá ahun lẹ́lòmíì nu wa wà lẹ́hìn ahun lẹ́lòmíì ahun ahun tó nípọn lẹ́lòmíì nu wa tọ́lọ́run bá fẹ́ lòmíì nírú owó táwọn ará Saudi náà wà lẹ́hìn ní ná yóò máa tíìkì bóun ni ó ṣe bóun ni iléeṣẹ́ rẹ̀ ó pọ̀ bóun ni sẹ̀mí ayé rẹ̀ ó ṣe máa dá sí kò ní tíìkì bí Islam ó ṣe lòkè ẹja sòtọ̀rọ̀ fúnra wa ṣùgbọ́n abẹ́ àwọn tí ó mọ̀ ní ọlọ́run bá ní ṣe fún wọn ẹni tí mò ń sọ yìí nìsín látara àrọ̀mí ọlọ́run ló sábà bí súnà fún un nígbà yẹn rèé tó bá ti kọjá aago márùn àrọ̀mí ò ní fọ́n tíkẹ́ẹ̀tì torí pé kì í ṣe ìfitọ́rù gan fẹ́ lò wáàsí tó ṣe kí ni o wáàsí tó fẹ́ gbọ̀n gan ni wọ́n wàá kó wáàsí sí ọ̀nkùn wọ́n kó wáàsí sí ọ̀nkùn wọ́n wàá tó kó oúnjẹ náà sí ọ̀nkùn ẹni tó wá gbọ́ wáàsí kọ̀ wá ń torí ọlọ́run ọ wá torí kí ni torí oúnjẹ oúnjẹ wá jẹ́ tó tàbí kí ni o ziyadatul iman ẹ̀ ń bá ti wá ya ohun tóun náà ò lè náà tó fún un alákọ̀ọ́kọ́ ni pé ìmánì tiẹ̀ náà máa dínkù ara pé kò tó nígbàgbọ́ nù kádàrá gan ni pé ọlọ́run ó lè ṣe nǹkan mí fóun tóun tó ò ní lọ́wọ́ tẹ́lẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadith eléyìí tí imaamu nasaayi tí wọ́n gbà wá wọ́n lànà bíi pé la yajtami'u shuh wal iman fi qalbi abudin abada hadith àwọn àfáàní hadith sahih ni anabi ní ẹ̀rí ahun kéèyàn ya ahun kó tó lọ́jú kòkòrò àti ìmánì kò lè wà nù gbáàyè ẹnìkan àṣewọ̀n tó o bá ti ya ohun àpẹẹrẹ pé ìmánì òjò kò pẹ̀tẹ̀pẹ̀rẹ̀ nù gbáàyà rẹ ni torí náà kálukú wa ká lọ túnra wa ṣe torí pé kò sí àsìkò kí n kúrò lórí àwọn tó máa ń fa kí ìmánì ọlẹ kábọ́ sínú solution níwọ̀n àbá tí o tó ṣẹ́jú mẹ́wàá tó ṣẹ́kù mọ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan táwọn àfáàlà gbọ́dọ̀ mójútó tí ó máa jẹ́ kí ìmánì wa kó máa lékún ní gbogbo ògbà òun ni kẹsìrọ́tù ìbáàdà kájẹ́ ní tí ó pọ̀ ní ìmọ̀ àṣejọ́sìn ẹ rí i pé ntẹ èèyàn bá ń lo àsìkò èèyàn fún nǹkan yẹn máa ń tóbi lórí ẹ̀mí èèyàn ìlọ́fà lónìí tọ́já sí pé kí ni o àwọn ń tàn lásìkò wa fún ó tóbi lórí ẹ̀mí wa tá a bá wá ń pọ̀ níjọsìn náà èèyàn kírun ṣubú ìtàn ọkí ṣubú ìtàn ó sì wọ́n bá àdìkárù tọ́lọ́ ni ó lè ṣe kó tó lọ bí iṣẹ́ ó ṣe tìláwà ó ṣe màfúrọ́ọ̀tì ntọ́lọ́ ni ó lè ṣe bóyá aago mẹ́fà àbọ̀ lọ parí aago méje ni ó bí iṣẹ́ ó tún débi iṣẹ́ ó bí aago mẹ́wàá mọ́kànlá ó tún lọ ṣàlùwàlà ó tún ṣe dùá ó tún di zúrì ó dé mọ́sálásí ṣáájú zuri ó ṣe náfìlà rákà mẹ́rin wọ́n tó kí zuri tán ó ṣe rákà mẹ́rin ó tún padà bí iṣẹ́ ó tún dà làásàrì ó tún dé mọ́sálásí ṣáájú mọ́mù ó tún ṣe náfìlà ó tún padà bí iṣẹ́ àbí tó bá tún lọ mọ́gírìbì náà the same thing wà lẹ́ ọlọ́run ó tóbi lẹ́mìí èèyàn ó tún ní free period ó tún ti làwọn àkùránì nǹkan kan bẹ tẹ́mi rò ní ìsìnkú nígbà kan èmi náà yọra mi kú o majority wà lámọ́ mọ́ pocket Quran kì where are those pocket Quran today

àwọn fóònù kan bẹ́ẹ̀ ìwọ tọ́lọ̀ bá ní orówó la rú ẹ̀ ní ìsìn wàhálẹ́ òtò máa ka kùránì lọ́nbẹ̀ èyí lè dípò pocket kùránì bọ́yọ̀ fúrì inú mọ́tò máa ka kùránì o fúrì níbi iṣẹ́ máa ka kùránì kálukú ọ̀rọ̀ ayé pocket kùránì mọ́ ní ìsìn pocket facebook facebook sóyè ní ìsìn íńtánẹ́ẹ̀tì àtàwọn nǹkan mìíràn ni kì í ṣe pé àwọn àǹfààní òsì ta lè rí ibi kìíní yìí ṣùgbọ́n at the expense of ibadat ìjọsìn wa mẹ́hẹ̀ lónìí kálukú ọ̀rọ̀ ayé tọ́lọ́wọ́n bá máa àṣetá bá ti ń ṣe lọ́n lọ́pọ̀lọpọ̀ àmọ́ ilé mọ́ni wa kún ọ̀rọ̀ tàjú ni wọ́n ti sọ fún wa ọ̀rọ̀ ká máa kírun jẹ̀mọ́ gbogbo àwọn yẹn náà ara àjọṣe ni tá a bá ti ń ṣe wàláhì mọ́ni wọ́n máa lékún ọlọ́run jẹ́ kí mọ́ni wọ́n máa lékún. nínú rẹ̀ òun ni àtàfákùr fi màlúkọ́tì láìwá àyàtìhì ká máa ronú sí àwọn tọ́lọ̀ ń dá àti àwọn àmì ọlọ́run tá a bá ronú sí ọlọ́run àti ogun tọ́lọ̀ ń dá yóò jẹ́ ká mọ̀ pọ̀ lọ́run tóbi ara tí ọmọ ilé wa kún ní ímánì ni gbogbo kìnnì ló kò tún ṣẹ́jú márùn-ún mọ́ tó kù ara tó kù tí máa ní ìwọ fi máa lékún òun ni zikiru lè máa òtì mi máa rántí ikú ká máa rántí ikú pé ìjọ kan láṣẹ kí ni o ìjọ kan láàkú ara ń tààfẹ́ sáwọn kiri yóò nìyẹn ẹ lọ gbogbo àwọn posters táwọn kiri máa ń ṣe ẹ lè rí ọ̀rọ̀ kú ń upliftment from the heaven divine grace àwọn nǹkan lé ayé nǹkan lé ayé lẹ́mọ̀ bá ń bẹ̀ irú ẹ̀ náà ló ń ṣe àwọn kan náà àwọn mùsùlùmí lónìí tó pé ọ gbọ́dọ̀ ṣe wáàsí tó le jù ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ súnà kankan ọ̀rọ̀ ilé ayé bó o lẹ́sìn lówó lọ bó o ní ó ṣe dáa fún yín social aspect of Islam làwọn èèyàn fókọ́sì lónìí jàmá tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ a máa rántí ikú nínú sẹ́mínà yìí náà wọ́n sọ fún àwọn kan náà ọmọ ìyá wa tó kú kọ́lọ́n kó bá ní fọ̀rùn kẹ́ last year mo rántí gbà tá a wà ní ẹ̀yìn kí ló kọ skul ọ̀nà ẹlẹ́yẹlé yìí àwọn arúlù Islam sáà rántí pé àwọn kan náà ọmọ ìyá tán wá láti bóyá ìrùwà àbíbo ìkànnì wọn náà kú last year last year náà lọ́kàn náà ọmọ ìyá wa lásìdẹ́ǹtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta lọ́mọ bòye mi ní nǹkan lọ́dún tí ń bọ̀ bóyá wo ni wàláì ta lọ́mọ ẹni tí ń kàn kọ́lọ́n kó jẹ́ ká lo gígùn ẹ̀mí láyé torí pé khairu nas man tola umuruhu wa hasuna amalu anabi rasalan ló sọ bẹ́ẹ̀ ẹni tó lóore jù lẹ́ńtẹ̀mí rẹ̀ gùn lórí iṣẹ́ rẹ̀ torí ẹni tẹ̀mí rẹ̀ gùn yóò rí tìlàwọ́ àṣetí ọ̀pọ̀ yóò rí àṣkárù ṣetí ọ̀pọ̀ yóò rí dáwọ́ àṣetí ọ̀pọ̀ ọlọ́run mọ̀jà máa kún kékèké ọlọ́run jẹ́ kẹ́mi máa gùn tó ń ti bẹ́ẹ̀ ká máa rántí ikú ta ẹni tọ́kàn ta lọ́mọ ẹni tó yẹ pé yóò kó dọ̀rọ̀ ti ń bọ̀ àmọ́ àkẹ́mọ́ bẹ́lọ̀ náà ni pé ọlọ́run jẹ́ mi wógun ọlọ́run kú ti kọ àsìkò tó kálukú ó lò àmọ́ ara ti kú ara ti máa jẹ́ kí máa nì ti máa jẹ́ ọmọ ẹlẹ́kùn nìyẹn. ara rẹ̀ ni kọ́sùrù làmọ̀l èròǹgbà wa kájẹ́ ọmọ níwọ̀n nípa alẹ́ ayé èròǹgbà tọ́lọ́run ni kájẹ́ kó gùn kọ́mọ lópin pé ah ṣẹ̀rí àgbọ́dọ̀ dé lu yìí àwọn èèyàn gbọ́dọ̀ máa sọlọ́run ọba nílùú yìí wọ́n gbọ́dọ̀ fi ṣẹ̀rí àdarí a máa rẹ àwọn èèyàn lẹ̀ níjọ́ tá a bá kú àwọn kan máa bá lọ ṣùgbọ́n palẹ̀ ayé èròǹgbà wa ìjọ mọ̀ wọ̀n tọ́ba wa mọ̀ wọ̀n tọ́lọ́n bá lóun ó ṣe fún wa ọlọ́run ó ṣe fún wa ńlá fáwọn sọfún àjẹta àwọn sàábí wọ́n ń sáfáyé ayé wa dé bá wọn wá ń fi mọ́ ayé gbolẹ̀ pé máa lọ́ọ̀tì ẹ̀jọ̀ tọ́ọ̀gì burúkú nínú rẹ̀ òun ni ká máa wà níjókòó ọ̀rọ̀ ọlọ́run nínú rẹ̀ ni muhasaba wa self evaluation nínú rẹ̀ muraqabatu nafs self supervision kámọ̀ kébikébi tá a bá wà ọlọ́run bá lékè ọlá ọ wà níbẹ̀ nínú rẹ̀ mujahadatu nafs kámọ̀ ja ẹ̀mí wa lógun lórí dáadáa àti bẹ̀rù ọlọ́run nínú rẹ̀ òun ni kámọ̀ túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba àlékè ọlá nínú rẹ̀ al-khawfu min su'il khatima kámọ̀ bẹ̀rù àtúbọ̀tán bú pé kọ́mọ̀ jẹ́ kórí ẹ̀sẹ̀ àbórí àdánwò òun láàkú sí inú rẹ̀ iktidawul ilmi bil amal kámọ̀ lo ìmọ̀ wa ìwọ̀nba ń ta abábọ̀mìtọ́ ọlọ́run kárí pé kí ni o à ń lò nínú rẹ̀ mọ̀rọ́fàkọ́tù sọ̀lìhìn kọjá pé àwọn ẹni re láàmú bárìn àwùjọ àwọn ẹni re òun láàmú wà nínú rẹ̀ ziyarọ́tùlù kùbúr kọjá sí pé àmọ́ bẹ sàárè wò aláfàzúrú à fàyínà àtúndákìrù kọ́mọ̀lá àkìrọ̀ tá a bá ń bẹ sàárè wò yóò mọ̀ ẹ́ran létí ọ̀run yóò sì jẹ́ kí mọ́ni wa kọ́mọ ẹlẹ́kún àti gbogbo àwọn nǹkan mìíràn tí àsìkò tí ò ní gbà wá abẹ́lọ́n ọlọ́run jẹ́ kó wúlò fún tọ́sọ́ àtàwà tí a gbọ́ subhanaka allahumma bihamdik ashadu an ilaha illa anta astaghfiruka wa rahmatulahi wa barakatuh.